أعوذ بالله من العظيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على حبيبنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله ọba tó ṣe pé òun náà tún jí wa sáyé láàárọ̀ yìí ọba bẹ̀rẹ̀ lọ́wọ́ jíjí tó jí wa kọ́lọ̀ tó kò lè já sí oríire àtìgbòmọ́ fún ẹ̀yìn kọ̀ọ̀kan wa àwọn ìgbàlódé abẹ́ ọlọ́run kọ́lọ́ mọ́sálà wa gbé ìjìnlá kúrò fún wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba aláàbá bákan náà láti ń jẹ́ ìrírí pé anábìwá Muhammad sọ́dọ̀ lọ́wọ́ àdéhìí ọ̀sẹ́lẹ̀ ẹ̀rọ ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kò máa bá anábìwá Muhammad. صلى الله عليه وسلم أتمار عليه àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wọn tí bí ó ti di ọjọ́ ìgbéǹde àlùkìyàmù. ìpọ́tẹ̀lẹ̀ náà ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tàwí ìmọ̀lọ́mọ́kan tí a ń bá lọ láti nu kíra ní ìhámadì tàbí bìṣẹ́lì kìtàbí àtàwọ̀lẹ́yìn. ojúkọ̀nà alákọ̀ọ́kọ́ ní aláṣìwà tí a ń sàlàyé rẹ̀ báyìí. ibi tí a wá bọ́rọ̀ dé lọ́sẹ̀ tó lọ òun náà ni àlàyé tí wọ́n mú wá láti nu súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní hadithi tó ṣe pé àtìmí àti ìwọ tó ń gbọ́ ni làdíìsì yẹn kó sínú tábà sì di àdíìsì náà mú ọ̀nà àbáyọ ti wà fún wa lórí ọ̀rọ̀ ìsìn wa nìyẹn ṣùgbọ́n tó bá ti gbàdíìsì yẹn gbọ́ ìlẹ̀dàkẹ́ kó máa lò ó. ó kwụsịnụ sínú àánú òbí nímọ̀ kò bẹ ní ojú ọ̀nà àánú ó sì mọ ríra rẹ sí ibi ẹni pé ìsìláàmù náà ló ń ṣe anábì sọ̀rọ̀ bá wà lè wọ̀ ọlọ́run wa tó ti sọ àwọn ọ̀rọ̀ kan síwájú aláàánú jẹ́ ó wí lọ́jọ́ ọ̀la ìlà nínú àdìgbà wọn sọ yìí àbọ̀wá ìgbà dùn sáàríà àwọn ni wọ́n gba àdìsí náà wá àdìsí gbajúgbajà lọ́dọ̀ àwọn onísúnnà àwa èyí yé mọ́ kó tiẹ̀ torí pé nínú àwọn ọ̀rọ̀ tó gá ìdí wa tó rí tírèkì wa sí títẹ̀ lọ́rọ̀ ọlọ́run àbí títẹ̀ lẹ́gbẹ́ ni ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ala fahmi as-sahaba pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà ọ̀tọ̀ ni pé àyà yìí sọ báyìí èmi náà fẹ́ fi ìmọ̀ tèmi fi ṣàlàyé rẹ̀ fúnra mi torí pé èmi náà gbọ́ lárúbáwá áhùn sínú ọ̀dọ̀ mọ́ á àwa máa ń jìnnà sí yẹn àwọn wo àyà àti àdé gbóòlà náà bí ṣe tó àyà yẹn sallallahu alayhi wa sallam kí sì ni àgbọ́yé àwọn sọ̀hábà lórí àyà wọn ìlú jẹ́ pé òkan nínú akóòtù àyà mùjáwọ́dàn lọ́bọ̀rọ̀ gidi fún wa a béèrè pé kí tó ní ká máa ṣe yìí tó mú àyà wá lórí ẹ̀ yìí àwọn olóbi kọ́kọ́ gba wájú rẹ nínú àgbọ́yé o ibi tí wọ́n ti ń nọlé báyìí mẹ́ni ẹgbẹ́ nínú ìsìláàmù yẹn a tún wá wo àdéhùn wo ló wà lórí ọ̀rọ̀ yìí kí làgbọ́yé àwọn sọ̀hábà lórí àdéhùn ó kàn ní wọn mú wá ẹwọ àwọn afọ alápàrọ̀ tó ní wọ́n pariwo àwọn alùsùn náà wọn ní káwọn mọ́ àdúrà kó kú o wọ́n ní káwọn ọmọ lè sàárà kó kú ṣé bó ṣe rí nìyẹn ṣé àwa fún ara wa yìí sàdúrà kó kú ǹjẹ́ ilé káyé ìgbà tí mo ti sàdúrà fún àwọn òkú mùsùlùmí lápapọ̀ mi sóṣe kà ẹ́ àwa náà ti sàárà kó kú bàbá tèmi náà ti lọ kọ́lọ́ bá fi kẹ́wọ̀n àti gbogbo àwọn òkú mùsùlùmí lápapọ̀ èmi náà ní sàárà tí mo ti ṣe ní sọ́dápọ̀ta jàrí ẹ̀tẹ̀ lórúkọ wọn ó sì tún ní àwọn sàárà míì náà tí mo sì tún ń ṣe lórí wọn ṣùgbọ́n ìjẹ́ gbọ́ pé mo fẹ́ fi sàárà fún bàbá mi rí tẹ́gbọ́ kálà ọlọ́run tí mo bá ń ṣe ó lè fi sínú tẹ́rí wọn bí wọ́n ṣe ní àkàdúrà fún yẹn ìyẹn làwọn ń kó ẹ̀ṣàn àwọn àfá aládàáda lẹ́lẹ́ lórí pé bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹgbẹ́ ṣàdúrà fókù yìí bẹ́ẹ̀ ṣe ń péjọ yìí ta ni sálà fún yín lórí ẹ̀ anábì tó lọ bá wa ní òṣèlú là òun fúnra rẹ̀ lórí ká ṣàdúrà ayé àlùkò láti gan gbé wa wípé àwa àmọ́ ń ṣàdúrà báwọn o alẹ́ dínà sàbàkú náà nílé ìmáà àwọn kan ti gba wájú wa nínú sẹ́ẹ̀rí nínú gbàgbọ́ tán ti lọ à ń tọrọ àforíjì fún wa a sì ní máa ṣe àìṣe déédéé pẹ̀lú wọn pẹ̀lú wọn ti ṣe fún yẹn àìmọye ìgbà ni mo ti ẹ̀kọ́ léèjì kálukú wa náà pé ẹni tí bàbá rẹ̀ bá ti kú àbẹ́ni ìyá rẹ̀ bá ti kú ẹ máa fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni pé àdúrà ìmọ̀ ń bá ta ni ìmọ̀ ń bòkú ṣùgbọ́n kì í ṣe pé kó o pe àwọn àbá àjọ ní káńtọ̀ yìí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí nígbà yí ànábì sallallahu alaihi wa sallam ànábì ti di àmọ́ sallallahu alaihi wa sallam pé àdùáhù wá al-ibada àdúrà ti ṣe ìjọsìn ni ẹ wà débi ayé olókùú ẹ sì mọ orí kàtàkàtà ẹ sì mọ pé iṣẹ́ ẹ sì lórí rẹ̀ lọ ojú kí ni lọ owó lọ àníyàn yẹn ò pamọ́ láàyè fọ àlẹ́ ìmọ̀ sábàbà àwòsábàbù dàáàbì kan lè dùá ìlà dùáhì lè mọ ìyí àwọn olùmọ̀ ọ̀tà nítorí lórí ẹ̀rí lọ síbi àdúrà tí wọ́n fẹ́ ṣàdúrà tó kù lẹ́yìn àpá ẹ̀yìn mọ̀ tó torí owó lẹ́yìn ti lọ àtijọ́ kújẹ àwọn èèyàn míì táwọn náà ń bọ̀ wá àwọn náà láníyàn méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni wípé àwa náà bẹ́ẹ̀ lọ náwó fáwọn àbá àti bẹ́ẹ̀ lọ sí kíni abẹ́ lọ jẹjẹ kújẹ sẹ́rẹ́gì wọn wá sẹ́rẹ́gì wà sẹ́rẹ́gì sẹ́rẹ́gì sísàdúrà kó kú òdìgbà tí gbogbo èèyàn bá kó jọ àwọn ọmọ òkú kọ̀ọ̀kan gẹ̀ẹ́ nídìí láti kóra níjọ tó yá ẹ̀já ṣàdúrà fún bàbá wa kálukú tó bá ya ọmọ rẹ̀ ni ó mọ̀ ṣàdúrà láàyè ibi tó bá wà fún bàbá rẹ̀ àbí fún ìyá rẹ̀ láì ní wọn sọ pé abẹ́ ti jọ mẹ́ta abẹ́ ti jọ mẹ́jọ abẹ́ ti ogójì ọjọ́ abẹ́ ti ọdún kan ọdún mẹ́wàá twenty years ìrégbè ìsìláàmù kan yẹn fún pẹ̀lú àdéhùn sí àrùsàlàyé rẹ lọ yẹn. tó bá ti yẹn ti sàárà àbókù anábì sallallahu alaihi wasallam ń gbà wá níyànjú tàbí bá ó tún ti wá lójú kòkòrò pé ká mọ̀ sí sàárà àbókù wa bó ló ti wá ní sàárà àbí bó ló ti ní kí wọ́n ti sàárà tó kù tó ní kí wọ́n kójọ lọ́jọ́ mẹ́ta kí wọ́n dáná àbí kí wọ́n kójọ lọ́jọ́ mẹ́jọ kí wọ́n dáná ní kálà ó sọ bẹ́ẹ̀ èyí tó bí oúnjẹ nínú àdéhùn kan máa ń kóòtù ni pé a àwọn ẹbí jáfáàrù bọ́ọ̀nù àbítọ́rì tó ti kú yìí ọdẹ ọlọ́wọ́ àánú wọ́n wà nú àìrójú àìráyè wọn ní lè dáná látara ìbànújẹ́ tó dé bá wọn pé ọkọ wọn kú bàbá wọn kú ọmọ wọn kú àbí àbúrò wọn kú àbẹ̀gbọ́n wọn kú yìí ẹ̀yin mùsùlùmí àwọn sọ̀hábà ló béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ojúṣe wa tí ẹ̀bí jáfà òdòkú yìí anábì sọ̀rọ̀ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ wa ni ẹ lọ gbé oúnjẹ fún wa ẹ mọ̀jẹ̀ káwọn ọmọ ẹ̀dá mú táwọn fẹ́ lè fẹ́ máa ronú sí tí wọ́n fẹ́ jẹ ọ̀wọ̀ tó ẹ̀fà èyí tẹ́jọ́ mọ ẹ̀yà wọn nínú ẹ̀sìn èyí ni oúnjẹ tẹ́yìn bá ti ṣe lè yí ẹ lọ gbé e fún wa tí wọ́n ṣe kí ni tí wọ́n jẹ ẹ́. wọ́n wá ń sábà bí ọjọ́ mẹ́ta lé ní wípé kí ni ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀kúlà mi tẹ́ ẹ bá fẹ́ dárò òkú ẹ má dárò rẹ̀ kọjá ọjọ́ mẹ́ta ìyẹn náà pè ní wọn àpè ní gbìgà àwọn àpò aládàádáálẹ àwọn ni wọn gbé kálímọ gbìgà wà tí wọn lọ wọn ayé àlùkùránì Ọlọ́run bá lo wàpàdé iná hù nígbà tó lọ́wọ́ bá fẹ́ ra ẹ̀mí anabi Ismail padà kúrò níbi pípa látọwọ́ bàbá rẹ̀ ládàáwò lọ́wọ́ bá gbé kan anabi Ibrahim alayhisalaam pé ẹjẹ́ àwòrán yóò mú àdéhùn rẹ̀ ṣẹ àbí ní mú ṣẹ bẹ́ẹ̀ kọ́ náà bá ti mọ̀ pé yóò mú tẹ̀tẹ́lẹ̀ àwa tá à ń bọ̀ lẹ́yìn yìí ló fẹ́ fi kọ́lẹ́kọ̀ọ́ tí tó bá ti sàdéhùn má déhùn rẹ̀ tẹ pẹ̀lú ọlọ́run àbí pẹ̀lú ẹlòmíì sọ ìdójú fẹ́ pa ọmọ rẹ̀ lọ́lọ́run bá fi ní wá pàdé náwó the caption azim aokamọkọ pé àwa fi àgbo ńlá àti ra ẹ̀mí ìsìnmáyé lù padà kúrò níbi pípa tí mo fi wọn bá rúbẹ̀ àbí pàpà ní iná ẹni téèyàn lè ransom téèyàn lè redeem ẹ̀mí rẹ̀ from being killed ajẹ́pẹ́ ni yẹn ò tí ì kú ṣùgbọ́n bàbá jẹ́ tó ti kú àbí àyẹ tó ti kú ìdáhùn rẹ̀ bẹ́ẹ̀ ṣe fún un tó bẹ́ẹ̀ dá padà sáyé tí bàbá rẹ̀ tó kú sínú ẹbọ àbínú àwọn mọ̀háyá sí àlùkàbáyò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ́ba òdìbò lè jì tẹ́bí ìdáhùn tẹ́fẹ́ sí yẹn ni ó wà tó kọ́mọ́ jìyà rárá ayé tẹ́bí ìdáhùn kò kú ẹni bá ti tẹ́bí ìdáhùn tẹ́yìn ní ghana tẹ́yìn ní gbogbo ẹ̀ àbí wọ́n pe àwọn èèyàn lọ síbẹ̀ kẹ́ẹ̀mọ̀ wọ́n ti ta ko àdéhìí ta sọ yìí torí pé anábì tó lọ bá àlọ́ sọ́la ń sọ́ndọ̀ ìlú wípé ìnáwó mọ̀lẹ́yà ń sùn mí kùn pàtà ìyá lọ sí láàpán kẹ̀sí rà ẹ̀yìn sáábà ní kí wọ́n dá sọ̀rọ̀ tẹ́rẹ́ ní sẹ́yìn rẹ̀ bá gùn nínú yín a yóò mọ̀ bí apá tí nínú ẹ̀sìn o anábìọ̀ wa bí wọ́n lẹ̀ kọ́mọ wa wò pé kí lọ́nà àbáyọ ó ní tẹ́lá ti wá rí ìyapa tó bá ti pọ̀ nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí táwa náà rí lẹ́yìn àwọn eléǹtẹ̀lé eléǹtẹ̀lé títọ̀tún ògbà tó ti mú ọmọ òjò bàbá ni wọ́n bá káàkiri anábìọ̀ wa sọ tí yóò jẹ́ mọ́kúrọ̀ jù fún wa nínú àlùfíta ní àwọn mìíràn lè bí láàyè ọ̀nà àbáyọ kò níbi àwọn àdánwò torí pé àdánwò ní àdádálẹ̀ ọ̀hún. ó wá ní ipa àlékún bìsúnà sí ẹ̀yìn ẹgbá súnà mi mú ní tẹ́ bá ti di pé mo ṣe òun ní kẹ́yìn náà ò máa ṣe ní tẹ́ bá ti di pé mi ò ṣe ẹ̀yìn ẹ̀jìnà sí ẹ̀ ṣe kò níbi àdádálẹ̀ ọ̀hún. èyí jẹ́ pé mo rí olóṣù náà bì ní tó ń bá ń ṣe ló máa rí eléyìí tó wà ní abidjan náà tó ní ọmọ ṣe ó ní máa ṣe mọ pé àwọn onítúnú eléyìí àwọn ń tẹlé àwọn ọdítọ ọhún àwọn ò tẹlé àbá àwọn ń ṣe báyìí tó bá yà rí pé àwọn kan ta àwọn nǹkan kan wọn kò ṣe yẹn lọ yí ọ̀rọ̀ yẹn wò dáadáa pé ọ̀rọ̀ yẹn pín sí méjì ni kálukú wa mú eléyìí tó tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ bá a ti mọ àdírẹ́sì iṣu ẹ̀sìn yẹn gbogbo nǹkan tẹ̀yìn bá fẹ́ ṣe àwọn kan ní ìsìn lọ́wọ́ fẹ́ kírun júmọ́ wọ́n bá ti rí pé mọ́mú bá ti ń bọ̀ báyìí wọ́n wà mọ́ kọrin wọ́n mọ́ lùgbà ńdírí láàyè là áyè ìṣeré rí lóṣooṣù láàyè là áyè wọ́n mọ́ lùgbà ńdírí wọ́n mọ́ jó ìdí ṣé wọn yóò fi wọnú mọ́ṣáláṣí lọ tó fi lóun fẹ́ lọ ṣe kí ni kó tó wà sẹ́sìn lélẹ̀ nínú ẹ̀ náà ni ká fi ìkọ́ mọ̀ tán gbọ́dọ̀ bá ti parí ìfọ́mọ̀ káwá sí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam àbí la ilaha illallah wahdahu la sharika lah sẹ́ríkó ti yàtọ̀ anábì sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìsí kan pé tọ́ba bí lè ṣe ìfọ́mọ̀ kan pàm ẹnikẹ́ni òkú gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ìmọ̀nù nìkan tó lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ẹ̀rẹ́ bá sọ fún wọn ní wọ́n dùbò bí o ti dájẹ́ wọ́n tún ti gbé tuntun lé o wọ́n ní àwọn ṣe mọ́ o wọ́n tún fẹ́ yá rẹ làwa ti máa ń wí bàbá nífẹ̀ ẹni ẹni fìtàn lẹ̀ ìtàn kọ́ àníbi ìtàn yẹn èwo lẹ rí nínú àwọn sọ̀hábà pẹ̀lú ọ̀la wàá ní nígbà tí wọ́n kọ́ kọ́ mọ̀ nígbà yẹ ànábì wọ́n wá ní láàárí láàárí lọ́lọ́ wàhálà òwúlá ṣẹ̀rí kàláwó tí mo tọ́lá tí wọ́n á tún fi iná láàlá tó lè ṣe ìkọ̀dé wọ́n tún jó mọ́ kí ni wàhálà tiẹ̀ hadith ẹyọ kan ẹni kan mú wa fẹ́ràn ẹ̀sìn ju ẹni tó mẹ́sìn wá lọ yorùbá ní kò sí bẹ́ẹ̀ ṣe lè mú mímu tó tó lè kú sómi tó lè mọ́ mu omi ju ẹni tó kú sódò lọ ẹni tó kú sódò omi ló mu yóò àbí wíwo bí wo ni wọ́n wá lè mọ́ mu nínú ilé rẹ̀ tí ó tòbi díẹ̀ kò tó òmọye dúrọ́mù omi tó ń ti mú tóbi wà sọ̀bùmáàlì tóbi tẹ̀rì sínú omi ni omi tó wà nípò rẹ̀ ó ti ju wéètì bọ́dì rẹ̀ lọ ló ti lọlẹ̀ nínú omi ẹni tó sì lépo kò mómi ló ti ń lè ráyè àti suwèlì lórí omi ṣùgbọ́n tó ti rọ omi mú ẹ̀hẹ́n ìyẹn ni ó ti tẹ̀rí yẹn sábẹ́ mú ẹ̀ ti ju ànẹ́bí lọ́nà sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sílá ìlànà bíbí lẹ́mọ̀ yí yapa tí ó pọ̀ ní ẹ̀sìn wàhálẹ́kùn bí súnà sí súnà ni ló dọwọ́ yín ẹwà wo ẹwà bọ̀ sí o tán bá pè wọn anábì sallallahu alaihi wasallam ní fàkúlù bísílámà yàkúlù alimuhazin ẹ máa sọ irú tí muhazin bá ń sọ tó bá ń pè mí lọ́wọ́ Allahu akbar Allahu akbar kílẹ̀ káwa náà máa wí ìgbà yẹn kí làwọn èèyàn máa ń ṣe ó mọ rojọ́ ó ní sọ irú tí muhazin ń sọ níta nìyẹn tó bá tún wá pè mí tán ànábì tó ń sọ àdéhì ní ìfún wa sallallahu alaihi wasallam pé ẹni tó bá sọ wípé Allahumma rabba hadhihi da'wati tammati wa salati qa'imati ẹ́ وعافي محمد الواسع والقتيلة وبعث مقام محمود الذي وعدته تباوي به النبي صلى الله عليه وسلم حل بشفاعتي يوم القيامة kò sí lè tí wọn náà tó rẹ mú wọn kò sínú àdìsìn tó lẹ́sẹ̀ ńlẹ̀ sọ ó ní yóò lẹ́tọ̀ọ́ sí ìsìnkpé mi ànábì lọ́jọ́ gbé dàrú ìyáàmà sọlọ lọ́wọ́ àríwọ̀sọ́lá mọ́àdún náà kàn pinnu lọ ní kálukó mọ rojọ́ ẹni tó mọ tẹfóònù ẹni tó mọ tẹ̀lé gbé mí ẹni wí eléyìí tó lóore fún yín ẹni wí yẹn ibi tí òtún wá ní ká sọ̀rọ̀ ibẹ̀ náà tún wá gbé ẹjọ́ tí ó nítumọ̀ wá ọ̀rọ̀ fi wọlé yẹn kálímọ̀ tó àbíbẹ̀kọ́ ṣùgbọ́n ibi tẹ́ ti ń yẹn fún láàyè rẹ̀ ó ní ká níbẹ̀ ìwọ́ tó wá ń ṣe náà lóde láàyílá ayélujára muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó òní mọ́ bá wọn sọdún pa òní mọ́ bá wọn sọdún eégún mọ́ àwọn ẹlẹ́sìn títí Islam òní darapọ̀ mọ́ bá wọn ṣe ọdún ẹ̀kọ́ tí wọ́n ṣe mọ́ òní jẹ oúnjẹ ẹbọ tí wọ́n jẹ mọ́ ṣùgbọ́n ẹ̀kan wí náà nígbà tí ẹ̀sìn òye wọ́n wà máa pàjọ àwọn alùsùn náà ọjà máa tún ní kámọ́ sí láàáyí láàáyí lọ́pàá ìrọ́tí wọ́n tún mọ́ pamọ́ wa ta ní kéèyàn mọ́ wí yẹn awágbẹ́ ń wí náà ewé ni mo ti wí ṣùgbọ́n àyè rẹ̀ kọ́ yẹn yẹn lọ́jà sàlátù wọn ní àwọn sàlátù mọ́ bá ní bí rárá wọn ò ní mọ́ sàlátù mọ́ bẹ́ẹ̀ ní sàlátù yẹn òun ló wà pẹ̀sẹ̀ ní ibù pé ànábì ò gbé àsàlátù kalẹ̀ ó kọ́ kálukú kálukú wọn ti tẹ̀ ẹ̀ tó bá fẹ́ ti wá àti ẹ̀ ti wá àti wá àti ẹlẹ́gbẹ̀sọ́jọ́ sátidé ẹlẹ́gbẹ̀sọ́jọ́ jímọ̀ kò sọ́jọ́ tẹ́ ẹlẹ́gbẹ̀ wá àti ṣe múra yín pé ẹ kàn fẹ́ kí wọ́n mọ̀ tìdánilẹ́kọ̀ọ́ fún yín o ẹ sì mọ̀ sí yẹn tẹ̀wájú ìgbésán ẹni ó yá òzáàtúwa ẹ̀fọn aládùá kálukú wọn bá tiẹ̀ lọ ṣùgbọ́n àtàtàlágún yẹn aláwọ̀mà sọ́ọ̀lì aláàmọ̀húnmọ́lé wáṣẹ̀lẹ̀ ìtàkìlákàlà àtúnú sẹ́yìn gbogbo àwọn kan ní ìtẹ́jọ́ mọ́ ní àdájálẹ̀ ní gbogbo ẹ̀tún padà wá jẹ́ àti pé wálẹ̀ tún kọjọ́ sí kálá anábì òfọjọ́ sí sallallahu alaihi wasallam eléyìí tó sọ òun ni pé lọ́jọ́ júmọ̀ pé ẹni tó bá ti àsàlátù báyìí fóun lọ́jọ́ júmọ̀ ọlọ́run bá ó da iye báyìí padà fún un ìyẹn nìkan ló fi júmọ̀ wá ó tún rẹkọmẹ́ndì ká mọ̀ àsàlátù láràárọ̀ àti nínú gbogbo ọ̀rọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ ìwé ni wọ́n sílẹ̀ sọ̀rọ̀ ló jẹ́ pé mùsùlùmí fẹ́ni tá a bá fẹ́ sí nínú ìyapa kúò lórí ibi tí ànábì fi wá lé sallallahu alaihi àti ká di súnà rẹ̀ mú wọ́n jẹ́ káwọn èèyàn fún Islam lọ́dà fún ẹ ó wà mọ́ owó pé bóyá bí tó dáa nù rárá ẹwọ ọ̀rọ̀ àǹkọrin àǹjọ àǹdùdù náà eléyìí ò sí nínú ẹ̀sìn wa atlan nípìnlẹ̀ àbísàlàyé rẹ̀ fún wa dùn tó náà fẹ́ farajọ bí bàndírì yẹn àwọn obìnrin nìkan ni wọ́n gbà láàyè lọ́jọ́ ìyàwó àbí lọ́jọ́ ọdún pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí ò sí ìbàlágà rárá àwọn ni wọ́n mọ kọrin láàrin ara wọn nínú ilé wọ́n mọ lù ú wọ́n mọ fi dùn àwọn nu kì í ṣe tọkùnrin àwọn tó wá ń lùlù níbi àtàlá tún lé nìkan táwọn ọkùnrin kọ́ ní lùlù àwọn obìnrin ń jó àwọn obìnrin ń jó wọ́n mọ rèdí ìyàwó oníyàwó àwọn ọmọ ọlọ́mọ ní tí ò yẹ kó mọ wò kó mọ wò ìsìláàmù fi bàrí àtàárín ọkùnrin àtòbìnrin tí èlò jẹ́ pé tó bá fẹ́ kí ìrún tó láti ẹ gbé bàrí àtàárín yìí ẹ ní wọ́n rí àwọn obìnrin tí bá bẹ̀lẹ̀ yìí bó lẹ́yìn tẹ́ ṣe níbi àbàlá fún yìí àti níbi mòlúdì yìí ẹ wọ́n mòlúdì táwọn èèyàn ń gbé káàkiri náà lónìí wọ́n láwọn fẹ́ràn ànábì táwọn ní pé mòlúdi ṣòkòtò rẹ̀ ti ń wọlé ó ti bá gbogbo àgbọn kò sí rùgbọ́n bẹ́ẹ̀ àbí torí owó owó tán fẹ́ pa oná ṣe ń ṣe gbogbo eléyìí ṣe báwa náà ní bùkátà sówó sálíkà làwa náà ṣùgbọ́n àní wá wà lọ síbi tí ò sí nínú ẹ̀sìn irú àdísì yìí òun ló jáwàá náà kúrò lára bídí àyà olójá ní gbogbo tí ò bá ti bá ẹ̀sìn mú tàbá wá sọ tó tàbá ti ń ṣe wọ́n mọ̀ fún wa ní ládáńgẹ̀ tó sì lọ wò ó torí pàtàkì bí òṣèlú ẹ̀ sallallahu alaihi wasallam tó rí pé ó jẹ́ ọkọ̀ aláfà mọ̀fọ́ òbí sọ̀hábà ó yàtọ̀ sí àgbóyè àwọn sọ̀hábà nípa ayé àlùkùránì àbí nípa àdé èyí ó dìnà sí ó yá ní ìsìn mùsùlùmí tí à ń sọ fún pé kò sí sáńpè ní mòlúdì nínú ẹ̀sìn wa àwọn tó bẹ́ẹ̀ ṣe pín tún láti náà ní ìlú ẹbí mo lú ìlú àwọn ọ̀bẹ tó ìlú mìláàdì nàbí ẹ̀yìnsá àlẹ́yìnsálà àwọn náà láwọn bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ṣe fún ànábì ẹ̀yìnsá yìí kó àlẹ́yìnsálà kò sí bó ní bídíà bí ò sí ní kó síbẹ̀ yẹn torí pé nǹkan kan náà lẹ́jọ́ ń ṣe àbí wọ́n á gbójú ẹ̀rẹ̀ fún ẹ wọ́n á lò ní jẹ kí ló ní ọmọ jẹ òdìdó ni wọ́n jẹ mọ́ nígbà yìí náà tó ń jẹ mòlúdì ẹjẹ́ àbí anábìwá Muhammad sallallahu alaihi wasallam lẹ́sìn mòlúdì jẹ náà ti ń ṣe lọ báyìí láti rọ̀bí ọ̀bí àwà lọ ni àbí tí ó sọ rọ̀bí àwà náà ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹwọ́ yóò tú rọ̀bí àwà láti ẹ adúgbò ìwọ rájà àbí ìdòlè kọ ẹ̀yìn oṣù ìwọlọwà sáájú ìwọ rájà bùnà jùmọdà lèwúlá jùmọdà sáníyà jùmọdà sáníyà òun láti wáyé sọ wọn ti wọ kùbéèrú òdòdó rọmọdán ni bóyá tí rọmọdán bá fún bí ọjọ́ kan àbọjọ méjì ìgbà yẹn ni wọn ń sọpù ìlànà ìlànà yìí nínú ẹ̀sìn wa so ìyẹn ló fi jẹ́ kí gbogbo àwọn afá tó sọ́pọ́ọ̀tì mòlúdì gbogbo wọn náà ló sọ́pọ́ọ̀tì kí ni Christmas àbíbẹ̀kọ́ ni pẹ̀lá bìkìrì Christmas kìí sọdún àwọn mùsùlùmí bóyá látọ̀lá lọ́la bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní agbègbè yẹn torí pé mùsùlùmí o gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn rẹ yé mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ ìsìn rẹ̀ yìí gbọ́dọ̀ gbọ́ yìí kò sí máa ń pè ní mòlúdi nínú ìlà ọ̀làdì sọ pé kò sí máa ń pè ní mòlúdi fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bóòlù tó wà máa gbé mòlúdi kànábì yìí ká ní àrùwẹ tẹlifíyàn náà kò lè wọlé so mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn àdáda lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam tó wá ní wa sunnati al-khulafai ar-rashidina min ba'di àwọn àrólé mi náà tí wọ́n máa darí yín ìlànà tí wọ́n bá ti sọ ẹgbà yẹn náà mú torí pé wọn ò ní yapa al-Qur'an wọn ò sì ní yapa sunna òun ànábì sallallahu alayhi wa sallam ìdí àbúgbàtí ìbá sọ ìdí umaru bá sọ ìdí usman bá sọ ìdí alimu nàbí tọ́lé òdí ọ̀la wà ánimú tí gbogbo ọmọ ìlú bá ti sọ ẹ̀dì mú òdìdẹ̀ sí. wá ní tàmọ́tàkù bí ha ẹgbàmú dáadáa o wà á ju àléyé àbí nàwájì kódà ẹ fi àwọn èrìgì eyín yìí ẹ fi dì í mú kí súnà má bọ́ ọ́. mọ̀ yín lọ́wọ́ yẹni pé o gbọ́dọ̀ mọ́ jẹ́ alùsùnà wàlùjàmà o gbọ́dọ̀ mọ́ jẹ́ alùsùnà wàlùjàmà gbogbo tó pé ànábì sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ lọ́wọ́ náà mọ̀ gbà wọlé ìdí wọn náà mọ̀ wí nìyẹn gbogbo pé ànábì bá ti ṣe ni wọn náà mọ̀ ṣe in tó bá ní ó tọ́ ní jíjẹ òun náà ni ó mọ̀ tọ́ ní jíjẹ lọ́dọ̀ rẹ in tó bá ní ó tọ́ ní mímu òun náà ni ó mọ̀ tọ́ ní mímu lọ́dọ̀ rẹ bó bá ti ní àmọ́ ọwọ́ tọ́ bó bá ti ní ká mọ̀ rìn bó ti ní ká mọ̀ sùn in tó bá fi kọ́ wa ní ìwà gbogbo àwọn nǹkan tí a mọ̀ sí náà nìyẹn ìyẹn ni ò ní jẹ́ kí a ṣubú sínú èyí tí ò mú wa lẹ́sìn fún wa ó do aró ní súnà bá ti gbọ́dọ̀ bá lò pé kò gbọ́dọ̀ jẹ́ni tí ò ní fi súnà o wọ́n ní wà níyà fún wa mọ̀dàtà ti alùmọ̀ tẹwájú àwọn ọ̀rọ̀ àgbélẹ̀rọ àwọn tí mi ò sọ pé kẹ́ ẹ máa wí àbí tí mi ò ní kẹ́ ẹ máa ṣe ó dọwọ́ yín o ẹ mọ́ mú nǹkan tuntun wọnú ẹ̀sìn o wọ́n sọ̀rọ̀ débi táwọn yóò máa wò pé ìwọ́n tún lérò eléyìí àgbélé rí ẹmọ́ ma wú yóò tẹ́rí àwọn àbá olóbídíà àyà wọn tù púpọ̀ kò sí tí wọn lè sọ ẹ̀tọ́ bá wà lórí social media ah àbí kó yá tètè ya máa gbọ́ wà sí àwọn àbá súnà nítorí òfin ní wọgbó nìyẹn àwọn suga coated mouth wọ́n sọ̀rọ̀ mí báyìí ọ̀wá kódà ibi tẹ́lómi ìtaburu rẹ̀ lédè yóò tún yí ìtumọ̀ ayé alukùránì ọmọ apá kan ló ń sọ tí mo wò lẹ́nu jẹ́mẹ́ta sọ pé tẹ̀rí apá tó bá ti ń ka kí ó fún yín tó bá ní alifansa kẹsọ i nọ́ṣádá kẹsọ ní yahoo madi ní ìní ó ní tí ń sọ fún yín ni pé òun ò ní o ẹ̀yà fóun ọmọ apá àgbà ni o lẹ́kọ̀ọ́ ń bì Saudi Arabia ló náà ti lọ kéwù àwọn kan náà ni wọ́n sọ pé wọ́n ní ẹ ìyá eh, bá hun ìsá bá hun tó wà ní túrọ́bìlì fàjìrì ìyá bá hun ìtọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ni pé ẹ darí padà wá bó wọn lọ́hùn inna àléna ìsàbáhùn tẹ́rí ọ̀dọ̀ wa náà ní ìṣirọ́sẹ̀ wọn wà ìsàbáhùn àwọn àtọ́jú pé ìṣẹ́ yóò bá ahun ọlọ́run bá ń wí bẹ̀ wọn ìyá bá wọn ìyá yóò bá àwọn torí kí ni torí ẹ̀sìkọ́sìn àwọn fẹ́ gbọ́ wọn lọ́wọ́ gbà ẹ̀wù bí wọ́n ti ń ba ayé alùpùpù jẹ́ sọ bí àwọn àfa aládàáda alẹ̀ ti rí nu nínú jẹ́ pé àfa àtẹ̀ẹ̀dá ti rí pé ìlànà alùpùpù wà súnà nígbà ń kọ̀ ọ̀rọ̀ wọn ṣòro gbọ́ pọ́ìsì ni ó jẹ́ fún yín kò ní jẹ́ kí wọ́n ní kan ṣe pẹ̀lẹ́sìn ẹ náwó tí o sì ní nítumọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn. ẹmọ̀ náwó ìwọ sì máa ẹni pé ìwọ náwó fẹ́sìn onímọ̀ àdádálẹ̀ náwó sí bá sì lọ́dọ̀ ọlọ́run ibi kan ni mo rí bẹ á padà ọ̀gbẹ́ni àdéhùn yẹn gbogbo wàhálà gbogbo ìnáwó ìgbìyànjú tó bá ń ṣe lórí àdáda rẹ̀ ànábì ní ọlọ́run bá òní gbà ó sọ́lọ̀ mọ́ wa àríyí òṣèlá ilé jẹ́ pé wọ́n pè ẹ̀sìn rẹ sòfò wọ́n wé fi owó rẹ sórí gbogbo owó rẹ jẹun ó pé ọdún kó lọ náwó síbi àdáda rẹ lọ kó máa sùn ó pé ọ ju kó lọ síbi tí wọ́n ti ń sin bídí àn àdádálẹ̀ lọ kò sẹ́ni tẹ́mi ò fẹ́ẹ̀ mọ́ sí gbogbo àwọn ìrìngbèwò àwa náà ti ṣe sẹ́yìn ṣùgbọ́n nínú àwọn àdíìsì tó já wa lápá kúrò níbẹ̀ eléyìí náà jẹ́ ìkànbẹ̀ wò tó káwá mú àdíìsì èkejì ni wọ́n fi tẹ̀lé ibẹ̀ ládàánù ló sí láàárọ̀ bíi ní ilá ìtàhálà wọ́n ní ànábì sọ̀rọ̀ bá ọ̀rọ̀ sọ́là ní wàtàkàtàrí wàhálà sàláàtì wàtàbọ̀hìnà pèrèkọ́ta kúlù àbìnà ilá wàhálà. ànábì tó ń sọ nínú àdéhùn mi sọ̀rọ̀ bá ọ̀rọ̀ àlè ìrọ̀sọ́là àwọn ọ̀rọ̀ kan tó kọ́kọ́ sáájú àdéhùn yìí ó ní tàtàkárìkò àlìyàwó ó ní àwọn ìyàwó dé àwọn òpin aláwáyé pọ̀sàbọ̀rin fílpọ̀ wọ́n pín sí ọ̀nà 71 wàtàtàkárìkò nàzọ́rọ̀ alá ìsìnàtẹ́rí pọ̀sàbọ̀rin fílpọ̀ àwọn ìyàwó dé àwọn òpin sí kí ni seventy two wọ́n ní kàkà sáríkò ọmọdé ó tẹ̀lé ìjọ tòun yìí àwọn mùsùlùmí àwọn òfin sí kíni aláàtàlá ní wàtàbọ̀nyìn na fífọ̀ àwọn òfin sí seventy three wọ́n ní kúlùwà ìnà ìlà wàhídà gbogbo ẹ̀ pátá ní ó wọ̀ náà àyàfi ẹyọ kan. àyàfẹ́ yọkàn fàkọ́ọ̀lù wọ́n ni wọ́n wá sọ báyìí wípé man hiya ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run àwọn wo ni àwọn tí wọ́n wà láyé àwọn wo ni ó mọ̀ ọ̀bẹ níbi ẹyọ kan tuntun tí ó láyé kọ́ọ̀lù wọ́n náà wá sọ báyìí wípé من كان على مثل ما أنا عليه وأصحابي ẹnikẹ́ni tó bá pè pé in tó dúró lé lórí òun ni tèmi náà dúró lé lórí báyìí àbí táwọn ọmọlẹ́yìn mi yìí tí wọ́n dúró lé lórí òun náà dúró lé lórí sẹ́rí pé anábì sọ̀rọ̀ bá ọ̀rọ̀ ọ̀tọ́lá ó ti jẹ́ àmọ̀ wípé ìlànà súnà tó ń fi lẹ̀ yìí òun nìkan ni ó là wàá ó sì fọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ mọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn mi yìí o ìlànà tèmi náà wà ní wọ́n ti ni ni wọ́n wà wọn ò ní yapa mi ní jẹ́ pé wọ́n mùsùlùmí igi ọmọ jẹ́ mẹ́rin atùn mírọ̀ fún ẹ tó mọ̀ fi wọn ìsìláàmù rẹ òun pé kí lọ́lọ́ wí kí lànà yìí wí kí ni àwọn sàhábà ṣe òbí ọ̀dọ́ ọ̀hún àná tó bá fẹ́ là ní tí wọ́n bá ti ṣe òun náà ní kí wọn náà bá ti ṣe òun dà ní kí wọn ò bá ti ṣe tí wọn bá ti lọ ṣe ànábì ìjà náà rí pé kí ni ó kó ìparun nìyẹn sọlọ lọ wà lẹ́yìn wọtẹlá inú jẹ pé ọlọ́wọ́ ọba ní kó bẹ̀rù ìwọ ọmọ ìyá mi ní ìlà ó lè ti wà ní ẹgbẹ́ kan kó sọ́ọ̀gì kó ti gbogbo ẹ̀ mọ́ ẹ báwọn kan náà ti kú ọ̀nà tìjà níyà oríṣiríṣi ni ẹ nígbà tó gbọ́ wà ní pé à ìpínlẹ̀ ìsáhùn yóò já káàkiri jọ ń forí láàkìlá ìlọ́lá láìláìlá òjá ni ó dáa ṣùgbọ́n tí bí wọ́n ti ń ṣe yẹn làwọn ṣọ́ọ́gà ti ṣe òbí ọlọ́run àná rárá ó lè jókòó sí ilé rẹ̀ fún wọn sí láìlá ìlọ́lá iye tó bá ti rẹ̀ lọ́nà ìjọ sì ní òmò jẹ́ wọ́n sì mọ̀ kọ́lẹ̀ fún ọ káwájú máa wú papọ̀ lẹ́ẹ̀kan náà eléyìí ó ká lápá sunna gbogbo àwọn ká gbọ́dọ̀ jìnnà sí nìyẹn ẹ̀sìn wa kì í sẹ́sìn téèyàn máa ń fi ìfẹ́ nìkan ṣe a ah, ọdẹ fẹ́ràn ṣéwù lágbájá a ah, ọdẹ fẹ́ràn lágbájá torí ẹ̀sìn náà ti darapọ̀ mọ́ wọn rárá ọlọ́run bá tòjú tẹ̀lé ní wọ́n ń fẹ́ràn ju gbogbo nǹkan lọ ẹni tó bá ti wá fẹ́ràn àlá àtòjú tẹ̀lé ju gbogbo nǹkan lọ níta bá ti wá gbọ́ pé lè tó da nínú ẹ̀sìn ìyẹn láàmú ṣe níta bá ti gbọ́ pé ò da nínú ẹ̀sìn ìyẹn láàmú jìnnà sí. olùdásẹ́bí ti sọ fún wa ìdíje sọ̀rọ̀ lọ àrùn tó wà pé àwọn tí ó là nínú yín òun lẹ tó bá dún sórí tóun náà dúró lé lórí àti táwọn ọmọlẹ́yìn òun bá ti ṣe kan dúró lé lórí. ìyẹn ló jẹ́ pé ọlọ́pọlọ nínú wa tá a sì mọ̀ pa fẹ́ ìyọ̀nù ọlọ́run gbogbo tá a bá fẹ́ máa ṣe àbí táwọn ẹ̀gbọ́n bá ní àṣẹ àmọ́ béèrè ní pé sáàmì bí lòlù wí bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá tán bá ní bẹ́ẹ̀ ni àdéhùn ni a tún wá béèrè bó làwọn sọ ábà yẹn ti ṣe é nígbà táwọn ẹbí tó sọ̀rọ̀ rẹ̀ fún wa. ṣé báwa ló ti wúrí ìdílé ní àbí wà fífà ṣé a lè rí i pé lọ pé àwọn sọ ábà wọ́n ti wúrí yìí tá a lè rí àdìsí àbí ọ̀rọ̀ kan mú wá pé àwọn ṣọ́ábà wọ́n ti wà bíbà bí tìjà níyà kò sí rí yá kankan yáyáyá wọ́n ti ń sílé yìí pé ń làbàlá kù sí bá àwọn ṣọ́ábà tó ṣe làwọn tó ń ṣe yẹn. àwọn mòlúdì èwo nínú àwọn ṣọ́ábà ló ṣe mòlúdì àbáwá fẹ́ràn àwọn afẹ́ràn àdébìgbọ̀n ọlọ́bí sọlọ́lá àríwọ̀sọ́lá ìnáwó ààyè wọn ànábì sọlọ́gbà wà lórí sọlá àwọn tẹ̀lé pẹ̀lú ànábì yìí àlè fẹ́ràn ànábì jù wọn lọ ìfẹ́ ànábì kan ní gbé èèyàn débi àdádálẹ̀ gbólóhùn ni àti ìjù ni wọ́n pè é nínú ẹ̀sìn àti ìtàṣà bóòdì lè káwọn afarawí àwọn tí èsè mùsùlùmí káwọn afarawí wọn ní tó ń gbé àdádálẹ̀ wọlé nìyẹn ẹ jẹ́ káwa náà mọ ṣe táwọn eléyìí ṣe rárá ẹ̀sìn wa ò gbà bẹ́ẹ̀ ẹ̀wọ́ tó bí ìrún pípé wọn ò gbé bò láti lè máa pera wa tásìkò ń bá tó ẹni tó mú àbá wá pé ẹja máa lu aago ó wà ní àwọn mùsùlùmí nínú àwọn sọ̀ábà ẹni tó ní ẹ̀ẹ́dẹ́já máa pọn fèrè tàbátì pọn fèrè yẹn ẹ̀hádùn lásìkò ń ti tó ni ànábì ni sẹ́ẹ̀rí ti aago àwọn nọ̀sọ́ra ni wọ́n ń sè yẹn àwọn kristian ni wọ́n ń laago káàkiri àbíbẹ̀ náà ti fọ́ oníṣẹ́rí ti ká máa tán fèrè o ó ní àwọn ìyàwó ní àwọn jù ni wọ́n ń sè yẹn àwọn òní sè yẹn ànábì ni ẹ lọ sùn ọlọ́ọ̀bá ó sọ wa tọ́nà ní táàsì ní àláwá wá lóríṣiríṣi sọwárí ní abibitẹ́lẹ́ náà wọ́n wá wò pé àlàáfíà ọba ti láwọ̀ bẹ́ẹ̀ náà lórí àlàtọ́ mọ́ àwọn ẹlòmíì mọ́ mú ìyàwó wọn lájẹ́ ìyàwó ọmọ ọlọ́mọdé ìtajẹ́ tí ọmọ bá ń pè bẹ́ẹ̀ ó kàn lè le kó burú òkúròrò obìnrin wà ìwọ náà tó bá burú tètè ya bẹ̀rẹ̀ sí ní mọ́ ní sùúrù torí pé oúnjẹ tó bá ti burú náà lóbìnrin kí wọ́n máa ń pè wọ́n àjẹ́ ọlọ́run mọ ìyá wọn ìyá tó ti padà àdúgbò àwọn tí wọ́n ti ìtajẹ́ sọ mùlálà pé ìyàwó mi ń lé mi káàkiri ojú oorun ó lè mọ bẹ lọ́n tó bá ń wá lemọ́ lemọ́ ó lè mọ jẹ kó dájẹ ṣùgbọ́n kó lè dé wàhálà ní ó padà kó ẹ sí nínú gbèsè ayé rẹ wàhálà tó ní wọ́n bẹ̀ ó ní ìwà máa fi àdúrà yẹn máa fi lé aburú tó lè tọwọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ rẹ̀ ó mọ̀ tàdúrà yẹn. sọ àlá tí ọlọ́ọ̀bá bá àbúrò òun làlá bá mọ̀ fi tẹ̀sí gẹ́gẹ́ bí ìsinmi pípé yẹn torí báwọn ẹlòmíì náà irú ẹni tó dájú mọ́ tẹ̀lé ìjìnlẹ̀ òun náà ló ń lálàá ni pé ànábì sọ fún un pé kó wọn kú òní tó fi wá kẹ́kọ̀ọ́ ní mọ́ta sọlọ́lá ọ̀sọ́lá iṣẹ́ tá a fẹ́ gbé fún ẹni pé kó máa rìn káàkiri ayé ẹni tí ò ní mà ànábì ò ní kó lọ máa ti dáwà káàkiri tó hánàlá irọ́ tuntun tó bá jẹ̀ wá lálàá sẹ̀fẹ́ dáadáa ní lóòótọ́ pé kó máa tòkè káàkiri àhàá ò wá ní sọ̀yẹn dẹ̀sìn ò ní sọ́dẹ̀sìn ẹ̀dùn wa wò pé tí o bá ti wá bá yín lọ yẹn nígbà tí o ní ìlà tẹ̀dúrà burú ní ẹ̀ dálẹ̀ náà ó kún wa bí òkun wa ìwọ tó lọ jáde nísìnyí jẹ̀mọ́ tẹ̀bílíìgì ò ní fojú rẹ̀ wọ̀ ẹ́ nígbà tó ń ṣe Islam wọn ò ní fojú rẹ̀ wọ̀ ẹ́ nígbà tó o ti bá wọn lọ jáde wọ̀ n ò yẹ sí ẹni tẹ́sìn rẹ̀ pé so bẹ́ẹ̀ náà ni àwọn tí ń ṣe pẹ̀lú kọ̀ǹkan kan yẹn ìwọ tí wọn náà bá ti darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ wọ́n máa wò bí ẹni kó síríọ̀sì pẹ̀lú kí ni pẹ̀lẹ́sìn rẹ̀ àbí nígbà tó bá lọ ń pe lágbájá óyá ẹ̀wọ̀n lọ wá kálá tó kó lóhùn òṣè òun ni pé kò lẹ́rìí ìwọ tí wọ́n ṣe wọ́n máa wò bí ẹni pé tó ráìtì wọ́n ṣe gbogbo nǹkan tó fún wa yẹlẹyẹlẹ nìyẹn àdádálẹ̀

wọ́n fẹ́ lábá wa kan yìí mọ́lẹ̀ òdodo sọ́kàn wa kó o lè fi àdáda lẹ̀ yẹn lẹ̀ torí pé kò lérè anábì ní mọ̀nà ánìlà ánìlẹ̀ lẹ́sà àlẹ́ ìyá burú náà fáwọ́ àárọ̀ ẹni tó bá ti ṣiṣẹ́ kan tí ò sí ní ìbámu ọ̀rọ̀ tó ń sọ kò sí nínú tó ń ṣe ó lọ́nà ọba ó da kí níyẹn láyà ìwọ́n fẹ́ kọ́ kó da gbogbo wàhálà tó ń ṣe ìgbìyànjú tó ń ṣe ìwọ́n fẹ́ kọ́ kó dànù yìí tó bá wá fẹ́ kọ́ lọ́n kó dànù àbí kó jìnà sí àdádálẹ̀ sórí àwọn ibi tó lè lo ẹ́nájì rẹ sí àwọn ibi tó lè lo ìmọ̀ rẹ sí àwọn ibi tó lè lo àsìkò rẹ sí àwọn ibi tó lè ná owó rẹ sí tó bá gbówó nínú súnà ó pọ̀ jáńtirẹrẹ tá a bá ní ìsìnkú ẹlẹ́ẹ̀kan ìwọ̀gbọ́n olùgbà ilé ìmọ̀ ga o ó wà rí pé àtòkàn bá ti kò sòkò àtòkàn wéèkì owó nínú bídíà ni ọlọ́njọ́ sànù wa pẹ̀lú súnà wa eléyìí tá a gbọ́ yìí kọ́lọ́n ṣe ní okùn padà dà fún wa láyé ní àtúntọ́jọ́ tó di àkìyàmà subahana kalama bihamdi ashadu an la wa rahmatullahi wa barakatuh